وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أهباب إن إحسان العبادة وأن يعبد العبد ربه على أكمل الوجود وأتمها وأعلاها وهو على مراتب الدين وأرقى منازل المؤمنين ولذلك سأل جبريل النبي صلى الله عليه وآله وسلم ثلاث مرات فسأله عن الإسلام ثم سأله عن الإيمان ثم سأله عن الإحسان لأنه على هذه الثلاثة وشامل لها جميعا وقد أجابه النبي صلى الله عليه وآله وسلم مبينا حقيقة الإحسان بقوله أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك متفق عليه عباد الله إن مرتبة الإحسان هي ثمرة معرفة الله وكمال العلم واليقين به فإن من عرف الرب جل وعلا بأسمائه وصفاته معرفة صادقة كان معه كأنه يراه فامتلأ قلبه بتعظيمه وحمده ومحبته وانشرها صدره بالخضوع له والانقياد بطاعته وتكون صفات الرب مشاهدة له كأنه قد رفع الحجاب بينه وبين ربه فصار يتناعم بالنظر إليه سبحانه لا يرتجي بذلك بدلا ولا بكيانه حوالا وهذا العلم لله لا يحصل للعبد إلا بأمور أربعة أولها طلب العلم بتدبر القرآن الكريم وتفقه في كلام النبي صلى الله عليه وسلم وبفعل العلماء الراسخين من الصحابة والتابعين وأئمة المسلمين وثانيها تسوية النفس وتطهيرها وتسقيتها من الافاق والعيوب واجتناب المحرمات التي تغش القلب وتفسد وثالثها كثرة ذكر الله تسبيحا وتحميدا وتكبيرا وتهليلا واستغفارا بحيث يبقى الإنسان رطبا به لا يفتر عنه ولا يمل منه ورابعها الاستعانة بالله والتوكل عليه وسؤاله العلم النافع الذي يثمر في القلب تلك الثمار الحسنة عباد الله فمتى حرص العبد على ذلك وفقه الله وملأ قلبه بالعلم به وكان كمال علمه بالله تعالى أساسا لإحسان العبادة فإن من كان بالله عرف كان له أخشى وكان أكثر محبة له وإجلالا فيكون أكثر إخلاصا في عبادته له وحرصه في على اتباع رسوله وموافقة مراده ويجمع بين التكميل الباطني بالإخلاص وتكميل الظاهري بالاتباع عباد الله جاء عن الفضيل بن عياد رحمه الله أنه قال في قوله تعالى ليبلوكم أيكم أحسن عملا أخلصه وأصوبه قيل له ما أخلصه وما أصوبه قال إن العمل إذا كان خالصا ولم يكن صوابا لم يقبل وإذا كان صوابا ولم يكن خالصا لم يقبل حتى يكون خالصا صوابا والخالص إذا كان لله والصواب إذا كان على السنة وهل الإحسان هم الذين يكملون أعمالهم على أفضل ما يريد الله يقومون بالواجب وبالمستحب ويتركون الحرام والمكروه ويتورعون عن المشتبهات والإحسان عباد الله يشمل العبادات كلها والمعاملات كلها كما قال صلى الله عليه وآله وسلم إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا الكتلة وإذا صبرتم فأحسنوا البرخة وليحد عهدكم شفرة وليرح ذبيحته أخرجه مسلم هذا أقف ونوضة أترى أتك فون نبوة محمد dájúdájú gbogbo ọpẹ́ tí Ọlọ́run ọba àlùkò lánàá ṣe àwọn Ọlọ́run ọba ní olùrànlọ́wọ́ bákan náà àwa ní aláforíjìn kò fi orí ẹ̀ṣẹ̀ wa ju ìbò wa kọ́lọ̀ tó foríjìn wa sọ̀rọ̀ ìkẹ́kẹ́ fún anáwó Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́wọ́ bá tí ó fi anáwó Muhammad sallallahu alayhi wa sallam ó fi ṣe ìkẹ́ fún wa tí ànábí náà sì ń jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá yìí pátápátá ẹni tó kọlá ànábì sọlá sọlá ẹni tó tẹ̀lé tó gbà fún ànábì jẹ́ ìkẹ́ fún ẹni tó gbógun ti ànábì ànábì jẹ́ ìkẹfù lọ́nà wo ìkànnà àwọn olùmọ̀ àfáwà mùtàwálì àṣàrọ̀ wọn sọ nínú tíra àwọn gàdáwà tó rọ fún nínú mọ̀kọ́dé wọn tíra náà wọ́n ní wípé tá a bá sọ wípé àwọn tó ń ti ànábì ìkẹ́ ni ànábì jẹ́ fún wọn wọ́n ní àlàyé rẹ̀ náà ní wípé gbogbo àwọn tí wọ́n gbógun ti ànábì pátá tí wọ́n jagun tí wọ́n gbógun ti ànábì tí wọ́n dìde ogun fánábì pé á gbógun ti ọ ni Islam yà ní jẹ́ kó ti lọ́lẹ̀ èyí tó kú lórí ìwé ń bẹ́nu wọn afáà sọ wípé gbèdéke ìyà tí wọ́n jẹ lọ́dọ̀ ọlọ́run gbèdéke ibi tí ọjọ́ orí wọn mọ̀ náà ni hádá fàìndálá fàìnàhù yẹ̀dúlọ aláàánàhù sallallahu alaihi rahmatun lil alam múmínà bìí alkásùràn bìí yálà ìyẹn jẹ́ mùsùlùmí o kékeré gbà ìkẹ́ ló jẹ́ fún ọ ó gbà ó dá gíláàsì ìkẹ́ ló jẹ́ fún ọ nítorí náà ìkẹ́ ànábì sọ́lá jíjẹ́ olùkẹ́ ànábì sọ́lá òjàlejàfò àti kèfèrí àti mùsùlùmí òun náà ni ìkẹ́ ànábì òun ló kọjọ sí àbẹ̀lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala ó tún bá a ṣe àlékún ìkẹ́ ìkẹ́ rẹ̀ àti ìgẹ́ rẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wa ilẹ̀ ó dá sánmà àti ilẹ̀ bákan náà ó dá ikú ó sì dá ààyè kò sí nǹkan míì tó torí ẹ̀ dá o láti lè bá dán wa wòye ayùnà asanu amọ̀nà ta ni yóò ti tẹ̀ nínú wa ta ni yóò tún ìjọsìn rẹ̀ ta ni yóò tún sí fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ó ní òun ọlọ́run ọba subhanahu wa gbogbo nǹkan tí ń bẹ lórílẹ̀ fún wa kò sí nǹkan míì tó fi torí ẹ̀ sí lọ́sọ̀ fún wa ju pé kò lè bá a dán ni yóò ṣe dáadáa nínú wa ọlọ́run ọba subhanahu wa ó dá si ó sì gbogbo ẹ̀ ọlọ́run ọba subhanahu òun náà ló dá ní ọ̀tún fún ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí náà ni àkórí ìbánisọ̀rọ̀ lónìí ìsánù ìbádá sí ìlà subhanahu wa ta'ala ṣíṣe ìjọsìn ní dídá sísàtúnṣe ìjọsìn ṣíṣe ẹ̀sìn níbàámu sí bí wọ́n ṣe mú wá níbàámu sí bí wọ́n ti pa wá láṣẹ ẹ̀rú sí ọlọ́run ọba ó yẹ ká lọ mọ̀ wípé ìsánù ìbádá ṣíṣe ẹ̀sìn tó tọ́ ẹ̀sìn sí ṣíṣe ẹ̀sìn níbàámu tí wọ́n ṣe pa á láṣọ òun náà ní kíni o òun náà ní ghayatul abidi òun náà ní ògóńgórí gbogbo nǹkan tí àwọn tí wọ́n máa ń jọ́sìn fún ọlọ́run ọba àníkọ́lá tó yẹ wípé tí ọwọ́ wọn ò bá tí ì tẹ́ inú wọn kì í dùn tí ọwọ́ wọn ò bá tí ì tẹ́ ara wọn kì í balẹ̀ bákan náà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ń béèrè lọ́wọ́ ẹnìkan wípé afáwa Mu'adh ibn Jabal kọ́lọ̀wọ̀ kí ó bá yọ sí anábíwá Muhammad sọlọ́sọ́lá wọ́n bí lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bó sọ anábíwá adìsàfà àti nìyẹ̀dì anábí sọlọ́sọ́lá anábíyẹ̀ jọwọ́ Mu'adh ah bí wa ya Rasulullah àdánwò tí ó bá bá wà nábì bàbá àtìyá àwọn ní kókò rí fa èmi náà nífẹ̀ẹ́ rẹ̀ wà á náà ṣe bù à èmi náà nífẹ̀ẹ́ rẹ̀ ànábì kọ́ọ̀d ànábì sọ́lásọ́lá ànábì sọ fọ́nfà Mu'adh pé kò sí kàyà Mu'adh rẹ̀ Mu'adh mo fẹ́ ṣe ìkìlọ̀ fún ọ mo fẹ́ sọ àsọtẹ́lẹ̀ fún ọ ìní àsọtẹ́lẹ̀ náà láàkàdá náà fi kulli duburi kulli salatin illa an taqula Allahumma inni ala dhikrika wa shukri wa husni ibadati o gbúdọ̀ sálámọ̀ tán ní gbogbo èyíkéyìí tó bá kí àfikún o máa sọ wípé aláhùnmá ìjọ ọlọ́run bá mi àìní aláàzìkírítà ràn mí lọ́wọ́ lórí ìmọ̀ tàbí fún ìrántí rẹ̀ wáṣùkírítà ràn mí lọ́wọ́ lórí ìmọ̀ sàmí fún ìmọ̀ dúpẹ́ oore rẹ̀ tó ṣe lé mi lórí wàhùsùn ìbáradàtì ràn mí lọ́wọ́ lórí ìmọ̀ tàbí fún nínú ìmọ̀ sí ẹ̀kùn gẹ́gẹ́ bí ọlọ́run bá àdìkọ́lá bó ṣe pa wá láfẹ́ ìyẹrùsùn ọlọ́run bá ẹ rí ìmọ̀ ṣe ẹ̀sìn níbi ọlọ́run bá àdìkọ́lá bó ṣe pa wá láfẹ́ òun náà ní kíni o ayé àbúdàlà àbúrọ̀báhu àlà àtúmọ̀lẹ́wọ́jú òun náà ní kí ẹrú kó jọ́sìn fún ọlọ́run bá ní pẹ̀lú ìwòye sí tó jìnlò àti ilé ìtòfin pé jùlọ bákan náà ilé ìtòfin rẹwà jùlọ torí pé ìmọ̀ ṣe ẹ̀sìn gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ká ṣe wà áàlàlùfà wọ́n ní òun náà ni èyí tó dáàdì nínú pé èyí ṣe dáadáa wàhálà àmọ́rọ́ tó bú dì bákan náà òun náà ló sì fi ń ga jù nínú tí a bá tu ẹ̀sìn ní ìpele ìpele ìpele wàhálùkọ́ mọ̀nàrà sí mímí òun sì ní ipò kan tó ṣe wípé tí olùgbàgbọ́ òdodo ò tí ì ara rẹ̀ ò tí eléyìí ló fà á ìrìsìn ọlọ́run ọba nígbà tí Jibril alayhi salam tó ń bí lọ́wọ́ ànágbèwà Muhammad sallallahu alayhi wa sallam sa'alahu anil Islam Jibril bí lọ́wọ́ ànágbè sallallahu alayhi wa sallam nípa Islam lẹ́yìn náà ó bí lọ́wọ́ ànágbè nípa al-iman ti ṣe ìgbàgbọ́ lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kẹta tó bí lọ́wọ́ náà ni al-ihsan àtàkàlẹ̀ bákan náà wàṣáàmìlú láhà ó sì tún kó gbogbo ẹ̀ ó sínú ànábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa inú èsì tí ó fún afá rẹ̀ Jibril alayhi salam òun náà ni àkíkọ́tún ihsan pàápàá ìṣe dáadáa àkíkọ́tún ihsan pàápàá ìṣe dáadáa pẹ̀lú ọ̀rọ̀ sọ wípé anta abudulayi

bá ṣe ní iṣẹ́ ẹ̀rú sí ọlọ́run bá nínú mọ́tàbátà nìkan ẹ̀rí ipò tí ìmọ̀ ṣe dáadáa ipò tó wà yàtàmúrọ̀ tó máa rí fàtúlá òun náà ni èrè ń jẹ́ tí ń bẹ nínú wípé èèyàn dá ọlọ́run ọba subhanahu wa ta'ala yẹn dá mọ̀ bákan náà wa kamalil ilm àti pípé pé èèyàn nímọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá nímọ̀ tó sì máa mọ̀ dájú tí ìmọ̀ rẹ̀ sì le ẹ̀rí wípé tó bá ti dorí ìjọsìn ara rẹ̀ ó balẹ̀ tó bá ó lè mọ kánjú sáwọn nǹkan míì ṣùgbọ́n tó bá ti dorí ìjọsìn ẹ̀rí wípé yóò máa ṣe bisikẹ́kínà sí wáta àná yóò máa ṣe pẹ̀lú ìfararọ yóò máa ṣe pẹ̀lú ìṣúrù débi wípé fàtàkùnà sífàtù rọ́bì mùsáàdà kan láwù gbogbo àwọn ìròyìn tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó fi ròyìn ara rẹ̀ gbogbo àwùsọ̀fọ̀ ọlọ́run pátá gbogbo àtúnwọ̀wọ̀ ọlọ́run ọba pátápátá gbogbo orúkọ tọ́lọ́run bá ń jẹ́ àtàwọn ìròyìn ọlọ́run ọba àníkọlá yóò dàbí ìgbà tí ẹni yẹn ń rí báyìí torí pé kí ni o ó ń kọminú ọlọ́run nínú ìjọsìn ó ń kọminú ọlọ́run nínú ìbáàdà ìjọba mùsùlùmí lónìí àwọn èèyàn wá sí masjid lẹ́ni tó dà níyẹn pé àwọn fẹ́ wá kírun ìmáàmù ṣe takbiratul ihram ó ṣe fatiha ó ka fatiha ó fi súra lé àwọn èèyàn wọlé sínú masjid jàmáà tí ló yẹ kán ṣe ó yẹ kán lọ bá ìmáàmù ní pòsíṣàn tó wà lórí ìrùn ṣùgbọ́n ó bani nínú jẹ́ lónìí wípé ọ̀gọ̀rọ̀ tó yẹ kó lé ìrun bá wọ́n kọ́ pàdánù takbiratul ihram kò bá takbiratul ihram èyí tó yẹ kó lọ kó lọ tètè lọ bá ìrun ìmáàmù níbi tí position sí ìmáàmù wà yóò lọ mọ́ ti fóònù gbọ́ná yóò mọ́ charge fóònù hádà aláìsàmì ìsànì ìbádà fi ṣe ilé ìtòsí nínú ìsànì ìbádà pàápàá àbùkùn àti ọmọ ẹni tó bá nímọ̀ tó mọ̀ ìmọ̀ àmọ̀dájú tí ẹ̀sìn sì yé tó bá wọ mọ́sálásí position sí ìmáàmù bá àmì ìsìlọ́bà ìmáàmù kò ní sáré pé òun fẹ́ lọ ti fóònù gbọ́ná òun fẹ́ lọ charge fóònù eléyìí òun náà ní ìṣesí tó wọ́pọ̀ tó gbogbo láàrin àwa mùsùlùmí pàápàá jùlọ ní àsìkò tí a wà yìí eléyìí ló fà á tó fi jẹ́ wípé a rí nínú àwọn olùmọ̀ nínú àwọn olùmọ̀ ẹ̀sìn wa tí wọ́n sọ wípé èèwọ̀ ni àjùlọ cháàjì fóònù mọ́ jésù ara àwọn afá tó ń sọ bẹ́ẹ̀ yà á nà òun yìí jùlọ nínú ìbàdàn torí pé àwọn nǹkan wọ̀nyí yóò kó àìrójú bá wa kúrò níbi ìdúnnímọ̀ ìjọsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹlòmí wà ní mọ́síd ó yẹ kó mọ́ ṣe tìláwà ẹlòmí wà ní mọ́síd ó yẹ kó mọ́ ka Qur'an ṣùgbọ́n tí náà bá ti wà ní mọ́síd báyìí yóò lọ sí fóònù gbọ́ná yóò wà jókòó sẹ́gbẹ̀ẹ́ fóònù yẹn yóò tún dání gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nínú ẹ̀sánù ìbàdà kò sí nínú àpẹẹrẹ wípé a rí àfọ̀mọ́ ìjọsìn ṣe fún ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo ẹnikẹ́ni tí ó bá ní àṣeyọrí lórí sísin ọlọ́run ọba subhanahu wa pẹ̀lú wípé kó sẹ̀sìn dáadáa gbogbo orúfẹ́ ohun tọ̀hún ó mọ̀ sí o ẹ̀yìn ọlọ́run ọba wọ́n ní wípé nínú nǹkan tó yẹ ká mọ̀ a lè jèrè àwọn nǹkan tá à ń sọ̀rọ̀ a lè jèrè rẹ̀ pẹ̀lú nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ tọ́lá tàdá ẹ̀sìn pẹ̀lú wípé ká máa ní ìrònú tó jẹlò nípa Kùránì kẹrì wọ̀tàfà kòhí fi kàlámì nàbí sọ̀lọ́sọ́lá ká sì máa sálápá ń tètè lórí bí a sì lékún nínú àgbọ́yé ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú àlàyé àwọn ẹni rẹ̀ ṣáájú tí wọ́n jẹdò nínú mímọ̀ nínú àwọn tàbí àti àwọn ọmọ ilé kí wọn tí a ń pè ní tàbí rún àti àwọn àfẹ́ẹ̀sì lápapọ̀ ìrìnsìn ọlọ́run ọba ìpele kejì tó jẹ́ wípé a gbọ́dọ̀ kọ̀nsídà tábà fẹ́ ṣàfihàn nínú nǹkan tí a ń sọ tẹ́sí sí yàtọ̀ náà sísọ ẹ̀mí mọ́ ṣíṣe ẹ̀mí lọ́tọ̀ wàtẹ̀tẹ̀ hírù ha káfọ ẹ̀mí mọ́ kan dá kásàfọ̀ mọ́ ọkàn kúrò níbi àwọn pálapàla kúrò níbi àwọn rákìrákì kúrò níbi àwọn wọ́nranwọ̀nran kúrò níbi àwọn àléébù tó lè fọwọ́ ba ọmọlúwàbí ẹ̀sìn wa torí pé mùsùlùmí mùsùlùmí ẹyọ kan gbogbo tó bá ti wà ó represent gbogbo mùsùlùmí lágbàáyé eléyìí ló fàá fi hàn pé béèyàn bá ti wọṣọ ẹ̀sìn ìyẹn gbọ́dọ̀ very very careful ẹlẹ́ yóò sọ pé à ah, ìmúra kò nítumọ̀ ah, àfi ọ̀rọ̀ ni o ìmúra ò lè nítumọ̀ ìmúra nítumọ̀ dáadáa dáadáa kódà ìmúra mọ́ọ́nà fárọ ìbàjẹ́ kù lọ́dọ̀ èèyàn ẹ mọ̀ rẹ́ lómi ní ọ́fíìsì irùngbọ̀n rẹ̀ ó wà ń bẹ̀ súnà rẹ̀ ó wà ń bẹ̀ mọ́sáàrù rẹ̀ ẹ lè rí kẹ́ẹ̀sì mú pé ìṣe mùsùlùmí ẹ sì ní bó ṣe mùsùlùmí ní ọ́fíìsì àwọn ọmọ tí wọ́n wọ pátá ní ọ́fíìsì rẹ̀ gan wọ́n mọ̀ sọ pé ah ṣẹ̀ríà ọ̀gá ṣẹ̀ríà ọ̀gá ṣẹ̀ríà torí wípé wọ́n ti rí wípé ìmúra yẹn ó ti tẹ́ẹ̀ ó ti kò nóòtì nkankan ìyìn tí múra yẹn kò nóòtì àwọn kèfèrí náà mọ̀ ló fi jẹ́ wípé tá a bá rẹ̀ ń tó wọ fẹ̀sì tó múra ẹ̀sùn tá a tún wá ń bá níbi pálapàla kó dà àwọn tí kìí ṣe mùsùlùmí lọ́dọ̀ àfà ẹ̀yìn náà tún ń délé ìwò torí pé wọ́n ṣe ìsìnbọ̀ àjẹpẹ́ àràràrà àwọn tá a mọ̀ mọ́rú ìmúra báyìí wọ́n kìí ṣe bẹ́ẹ̀ ṣe ṣe tàbí tí èèyàn bá fọ́kọ̀ tó ṣe nǹkan tó kù jẹ́ kàtà àwọn ìjọba ṣe àfáàní rẹ̀ kù ṣé àfáàní rẹ̀ yìí báyìí àfáàní rẹ̀ yìí wọ́n yóò sáfà a mọ àwọn àfà àwọn tí ń sọ̀rọ̀ yẹn wọn kì í ṣe mùsùlùmí o so tẹ́nìkan wọ́n fẹ́ pé ìmúra kò ní túmọ̀ kankan wà láì inú àwọn mọ̀dáhìlú ṣẹ̀tọ́n òní ká mọ́ sọ wípé ìmúra ò ní túmọ̀ wàlọ́ọ̀hì ìmúra ní túmọ̀ wàlọ́ọ̀hì ìmúra ní ìlapa ó ní ìlapa ó ní ìlapa débi wípé ó fẹ́ẹ̀ ní ìlapa ju ọ̀rọ̀ sísọ lọ ìkan náà ọmọ ìyá wa nítorí ń ṣiṣẹ́ ó sọ fún mi pé ọ̀pọ̀lọpọ̀ aburú lọ́lọ́wọ́n bá àlékọ́ láti gbé kúrò fóun pẹ̀lú orúngbọ̀n tó ń fi sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ aburú lọ́lọ́wọ́n bá àlékọ́ láti gbé kúrò fóun pẹ̀lú wípé òun kì í wọ shirt and trouser àṣọ pé haram ní kí wọ shirt and trouser but à ń sọ fún wa wípé ká gbìyànjú ká ní samtul islami ká ní mọ́sárù dì ní kán bá rí wa kán mọ́ sì ti mọ́ ọrún lẹ́yìn dìde ìdí èmú sí kí mọ́sárù wa kójú wa níwèé pé ibi wà ní gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tó lè jẹ́ kí ọ wa kó tẹ maratibul a'la min al-ihsan tẹ́síyàtù náà káfọ̀ ìmímọ́ kó mọ́ kànga kúrò níbi àwọn ìwà ìrí àwọn ẹ̀ṣẹ̀ bákan náà torí pé ẹ̀ṣẹ̀ tá a rí yẹn o ó mọ́ dúdú ọkàn ẹ̀ṣẹ̀ mọ́ dúdú ẹ̀mí ni ó sì mọ́ gbèyàn jìnnà sí ìkẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀rú sí ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀rẹ̀ kẹsìlọ́tún zikrillah tasbihan wa tahmidan wa takbiran wa tahlilan wa istighfar kẹsìlọ́tún zikrillah kápọ̀ lẹ́ni tí ó mọ̀ ọ̀rọ̀ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọkọ̀ lẹ́ni tí ó mọ̀ ṣe subhanallah ká ọkọ̀ lẹ́ni tí ó mọ̀ ṣe alhamdulillah ká mọ̀ ọkọ̀ lẹ́ni tí ó mọ̀ ṣe la ilaha illallah ká mọ̀ ọkọ̀ lẹ́ni tí ó mọ̀ ṣe astaghfirullah ẹlòmíì tẹ́ ẹ bá ní kó ṣe astaghfirullah yóò ní sóun fẹ́lọ́n tẹ́ ẹ bá ní kó ṣe astaghfirullah yóò ní òun fẹ́lọ́n náà tàbí kó mọ kójú mọ́ láti sọ wípé òun ó ṣe ìsìfà òun ó wà ọlọ́run ọba àlejòọlá ní ọba aláforíjì anábìwá muhammad sallasala anábìwá muhammad sallasala sọ fún àfàwà abubakar kíkà àfàwà abubakar tán bá ti kírun tán kán mọ sọ wípé allahumma inni zalamtu nafsi zulman azima fa innahu la yaghfir illa anta faghfir li anábì sọ fún Abubakar tó ti gba ṣàhádà àlìjẹ́nà tó tó kó láyé pé kó mọ́ sọ wípé ìní ìzọ̀láǹtì nọ́sí nọ́sí zulman avila mo ti ṣe àbòsí sí ẹ̀mí ara mi ní àbòsí tó pọ̀ nígbà tí ànábì bá ńlá kọ́nà Abubakar kó mọ́ sọ wípé ìní ìzọ̀láǹtì nọ́sí zulman avila ah mo ti ṣàbòsí tó pọ̀ sí orí ara mi fàyínà ò láyẹ gbìgbìgbò nígbà ìlànà kò sẹ́ni tó lè forí dín ẹ̀ṣẹ̀ tó lè forí ẹ̀ṣẹ̀ jìyàn àfi ìrẹ ọlọ́run ọba fásitì ọlọ́run ọba forí jì mí Abubakar wọn tó ti gba ṣàhádà wípé ọmọ àjẹ́nà yìí kó tó kú òun gé sì mọ̀ ó sì mọ̀ torí pẹ́lú mi lè ní ṣàhádà àlìjọ́nà tí ó sì nímọ̀ tó ní ṣàhádà àlìjọ́nà Abubakar mọ̀ kó tó kú pọ́ ọmọ àlìjọ́nà lọ ó mọ̀ tó bá ti wá ń pọ̀ nínú ìjọsìn àwọn yóò tọrọ sọ pé àbúbátì ah, wàhálà ikọ̀ èyí tó ń ṣe yí ó ti tó ìbọ́lọ̀ ti fún ọ ní pasmark à ó ní tóun bá wọ àlìjánà ẹsẹ̀ ọ̀tún tó wọlé tóun bá tí ìgbé ẹsẹ̀ kejì wọlé ọkàn wọn ò tí ìgbúdọ̀ balẹ̀ wọn ò gbúdọ̀ níjà kìíní lòdò kankan jẹ̀mọ́ àwa tí ò wá sí garanti lórí àwọn iṣẹ́ ẹ̀sìn tá à ń fi tẹ pé rọ̀jáwù nìkan la ní àti káwọ̀ a ní àgbìyèlé wípé tá a bá bá bá ìdọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala a nítàn mọ̀ wípé ọlọ́run ọba àlékọ́lá yóò ṣàmójúkúrò fún wa a nítàn mọ̀ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò gbà wá lẹ́rú a nítàn mọ̀ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò fún wá sáré jẹ́nà a sì tún ní káwò lórí àwọn zàlá àwọn ibi tá a ti ta sí àgẹ̀rẹ̀ tí a ti ti tẹ̀ gbé a mọ̀ páyà lórí àwọn ibẹ̀ yẹn pé ee tọ́lọ̀n bá fi bí ìgbára mú ààlẹ́ lọ́wọ́ báyìí ni mùsùlùmí tí orí ẹ̀ pé tí gbàgbọ́ rẹ̀ jiná yóò sì mọ̀ nínú yóò mọ̀ ní àfọkàntẹ̀ pé à ah, ọlọ́run kẹ́mi ọlọ́run fún ìtàrí ìjọba ọlọ́run ṣàánú mi àjáde ní yusuf àtàkọ̀ ìgbà tó fẹ́ jáde láyé ó ní ya Rabb ìwọ ọlọ́run ọba mi o laqad dhanna an-nasu annaka lan taghfira li àwọn èèyàn ti lérò wípé ò lè forí jì mí láyé lè annahu safaqul dima' torí pé àjájú pàtàkọ́fí ó pa àwọn èèyàn tó pọ̀ nínú jàbárí nínú àwọn ajẹni ipá tí wọ́n darí àwọn mùsùlùmí láyé òun àjájú ìsìnkú wa débi wípé ọ̀pọ̀lọpọ̀ ti ní àjú ilé pé à ah, ọlọ́run ní foríjì ọlọ́run ní ìgbà lẹ́rú ìgbà tó wá fẹ́ kú ó wá sọ pé wọ ọlọ́run làkọ̀dùsọ́nà náà sùn anaka láńtẹ́sìrà lọ. àwọn èèyàn ti lérò wípé wọ ọlọ́run ó ní foríjì mi láyé ṣùgbọ́n mo ní nǹkan kan lọ́dọ̀ rẹ tó jẹ́ wípé béèyàn bá gbé dọ́dọ̀ ọlọ́run ọba yóò fẹ́ kí ni mo wà sí i kò sí bí ẹ̀ṣẹ̀ ṣe lè pọ̀ tó tẹ́ẹ̀ bá fi lè mú nǹkan yẹn dọ́dọ̀ ọlọ́run ọba ìfẹ́ tí ló ní mọ̀ wá sí yóò àwùtúwé gbogbo nǹkan míì tó bá jẹ́ àìsídédé yìí wọ́n ní kí ni nǹkan náà ó ní mọ́ ashrabtu billahi yawman ní ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ọba ríláyé kalimatu la muhammadu rasulullah hada raja ó náà mọ̀ pé táwọn èèyàn ń sọ nípa àwọn ìtókùdé ẹ̀ka tòun ṣùgbọ́n ó ní rọ̀já òkè à máa za alíkà náà mo sì wà ó pò pé ọlọ́run kẹ́mi. a ní dàbí àwọn súfí tó yẹ pé àwọn tí wọn àdíṣù lẹ̀sìn tí wọn pé a ṣé wo gbè àwọn afáwọn ògbè àwọn wòlíì ògbè mùrídìí ògbè àwọn nǹkan wọ̀nyí ló pàdánù nínú ẹ̀sìn àwọn súfí tẹ́ẹ̀sì rí tí wọ́n mọ̀ọ́mọ̀ fojúlẹ̀ mọ́ fọgbà

òun náà wàá bú sẹ́kún wàá padà lọ sọ́dọ̀ séwu ìgbà tí ó fi dé ọ̀lẹ́bí tán ní máa ń sunkún jẹ̀wọ́n hádà lẹ́sà díì eléyìí kìí ṣẹ̀sì wàláì kìí ṣẹ̀sì kẹ́ ẹ mọ̀ wò yí pé ẹ̀yin àtọ́ náà bá yín kẹ̀kẹ́ náà ni áà ah! ó jù bá ń lọ wàláì ni wọ́n fi mọ́ fojú lẹ̀ mọ́ fọgbà wọ́n mọ́ fojú lẹ̀ mọ́ táyọ àlá ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹ́lẹ̀ ọba subhanahu wa ta'ala kọ́lọ̀ ọba àríkọlá ó ṣe wá ní ẹrú tí ó mọ̀ láàrin ọ̀fù àti rọ̀jà ẹrú sí ọlọ́run ọba wọn ní ká pọ̀ lẹ́yìn tí mo ṣe zikir ká mọ̀ sí tẹ̀síra ká mọ̀ sí tàlílà ká mọ̀ bákan náà ẹlẹ́ẹ̀kẹrin àlìsí àná ti di láàyè wàtàwákùlà àlejò ká wá ọlọ́run ọba àlejò lá wà tó áàlùhù àlẹ́rìnmọ̀ náà ká mọ̀ kó fún ìbẹ̀ lọ́wọ́n ọba kọ́lọ́wọ́n ọba àlekọ́lá kó ṣe àlékún ìmọ̀ tó sàǹfààní àkóso fún wa ẹlẹ́bí yusmiru fil qalbi tilka samar alhassana torí pé ìmọ̀ tó sàǹfààní yóò jẹ́ kí ẹ̀mí gan kó jogún iṣẹ́ rí yóò jẹ́ kí ẹ̀mí gan kí ọwọ́ rẹ̀ ó tẹ́ tó fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀rú sí ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé gbogbo ìgbà kí ìgbà tí ẹrú tó bá ti ní àfọkàntẹ̀ lórí àwọn kọta fẹ̀rẹ̀ wà fọ́kànlọ́ ọlọ́run ọba àlekọlá yóò fi gbogbo ìfẹ́ rúbẹ̀ yóò fi wọ́n ti òǹgẹ́ àfáà ọdẹ lọmọ ìyá ọlọ́run tó darí fún wọn wọ́n sọ wípé ìgbà tọ́lọ́run ọba àlekọlá sọ wípé liyabuluwa kum ayyukum ahsan amala kí a lè bá àdán yín wò ta ni yóò ti fẹ́ rẹ̀ lọ́sọ̀ọ́ ta ni yóò ti fẹ́ ó ní àkùlásọ̀hó wà àkùwàbà àwọn èèyàn ábìlọ̀ rẹ̀ pé má àkùlásọ̀hó wà má àkùwàbà kí ni túmọ̀ àkùlásọ̀hó wà àkùwàbà kọ́ ọ sọ pé iná làmàlà nira káàdì kọ́ọ̀dù kan béèyàn bá ti tẹ́ tó jẹ́ pé ọlọ́run bá nìyẹn pé wàlá ni àkùnsọ̀ wá bá tí ò bá wà níbàámu sí súnà tí ò sí níbàámu sí súnà náà lọ́sọ̀rọ̀ sọ́lá lámú ìgbà wọ̀ nígbà wọ́n ìdàkánì sọ wá bá ṣùgbọ́n títẹ́ bá tún wà ní ìbámu sí súnà bákan náà wà láníyà fún kọ́ọ̀lìkọ̀ ṣùgbọ́n kì í ti torí ọlọ́run bá nìyẹn ti ṣe lámúpa wọn nígbà hátà yàkúnà kọ́ọ̀lìkọ̀ ń sọ wà àbà títí títẹ́ ó fi wà ní mímọ́ kan gá táàṣe nítorí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó sì tún wá ní àlùmùtáàbà táàṣe nítorí tọlọ́run tí ó tún wá ní mùtáàbà mùtáàbà náà ní pé ká

ọmọ yẹn wá sọ fún ọmọ rẹ̀ pé mọ́mì mi ẹ wo sọ lẹ́dẹ̀ rà ńlẹ̀ ó sọ ń sọ bí kí màmá rẹ̀ mú ọmọ rẹ̀ wá ní pé à èmi ni màá mú sọ lẹ́dẹ̀ rà yìí màá lọ di aláǹgbà màá lọ di mùsù màá lọ di ọ̀bọ ó tà ń sọ gbogbo nǹkan tó máa ń gbọ́ náà dáadáa tó máa ń ọba kankan ó mú nítorí wípé kó mọ́ bá di ọ̀bọ ilé ìfòsíkò àkùnrin tolóbìdẹ́ wípé àlàfo tí ń bẹ láàrin ìsàfọ̀mọ́ tẹ́sì àti àlẹ́ àwò àlàfo tẹ́ẹ́rẹ́ báyìí àbílẹ̀ ọ̀gá subhanahu wa ta'ala tọ́lọ̀ kó jẹ kó ti wá ní mukhlisun kó ti wá ní mukhlisun ìrànlọ́pẹ́ yà fún ọ̀rọ̀ fún mi. الحمد لله ثم الصلاة والسلام على رسول الله عباد الله والمسلمون هم أهل معية الله تعالى كما قال جل وعلا وإن الله مع المسلمين ورحمة الله سبحانه أقرب ما تكون إلى آل الإنسان كما قال جل وعلا إن رحمة الله قريب من المسلمين والمحسنون أهل محبة الله والقرب منه كما قال واعصموا إن الله حيث يوصيني والآل الإحسان في الجنة كرامة الله والنعيم المقيم كما قال عز وجل للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قصر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والزيادة هي النظر إلى الله تعالى في الجنة كما روى مسلم من حديث صحيح رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا دخل أهل الجنة جنة قال يقول الله تبارك وتعالى تريدون شيئا أزيدكم فيقولون ألم تبيض وجوهنا ألم تدخلنا الجنة وتنجينا من النار قال فيكسب الحجاب فما عوت شيئا أحب إليهم من نظري إلى ربهم عز وجل ثم تلا هذه الآية للذين أحسنوا الحسنى والزيادة قال ابن رجب رحمه الله وهنا وهذا مناسب لجعله جزءا لهذه الإحسان لأن الإنسان هو أن يعبد المؤمن ربه في الدنيا على وجه الحضور والمراقبة كأنه يراه بقلبه وينظر إليه في آل عباداته وكان جزاء ذلك النظر إلى الله عيانا في الآخرة نسأل الله بمنه وكرمه أن يجعلنا من أهل هذه المقامات وأصحاب تلك الدرجات إنه خير مسؤول هذا وقف الله فرأيتك كما نبوى محمد صلى الله عليه وآله وسلم يا رسول الله أجاك على مريقي إما شدادا في الله إما شدادا nínú ìjọsìn ọlọ́run ọba subhanahu yóò mú wa ní oore ọ̀fẹ́ àti bí màá yíya ọlọ́run ọba gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ ni re gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ ni tí máa ń ṣe dáadáa yóò jèrè màáyíyà ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ni ìtumọ̀ màáyíyà òun náà ní pé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò máa wà pẹ̀lú ẹ̀ ní gbogbo àrè ọlọ́run ọba àlítọ́lá yóò máa wà pẹ̀lú ẹ̀ ní gbogbo ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ọlọ́run ọlọ́run ọba ń wà pẹ̀lú gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí gbogbo àwọn ẹni rẹ̀

tó súnmọ́ wọn gẹ́gẹ́ bí ọlọ́run bá àdìsọ láti sọ wípé wà sínú iná lọ́ha mùsùlùmí ẹ ṣe dáadáa ọlọ́run bá wa ta'ala ó ń wọn ọlọ́run bá nífẹ̀ẹ́ gbogbo tó bá lọ ṣe dáadáa bákan náà ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ gbogbo ẹni tó bá ń ṣe dáadáa pátápátá ọlọ́run bá ní àpọ́nlé ńlá tó ti fún wọn ìdẹ̀ra tí ò ní tán ìdẹ̀ra tí ò ní kú títí láéláéláé lọ́wọ́n bá nìkọ́lá ó pìpì àrùn sí gbogbo àwọn ẹni lọ́wọ́n bá nìkọ́lá ní ilẹ̀ yìí ní asanu lọ́sọ́sọ́nà àti yàrá gbogbo àwọn tí wọ́n jẹ́ lé pátápátá wọ́n dúró déédéé wọ́n ṣiṣẹ́ rẹ̀ lọ́wọ́n bá nìkọ́lá ní àpọ̀ wọn lẹ́tàn àlùjọ́nà wà ziyada àpọ̀ tó ìtàn mìíràn àpọ̀ wọn lẹ́tàn pé àpọ̀ wọn sálẹ̀ jọ́nà wà ziyada a tó fi nǹkan míì fún fún ọ jẹ̀mọ́ a wà wò pé tí èèyàn bá ti wà lìjẹ́ náà ṣé nǹkan míì tún wà tó tún ju kéèyàn wà lìjẹ́ náà lọ àwọn àfáà ní wà nǹkan míì tún wà yẹ pé ó tún ju kéèyàn wọ àlìjẹ́ lọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ni wàlá yẹ̀rẹ̀ ha kò rújú àhùn ọtọ́rún wàlá dìlà ọlọ́run ojú wọn ò ní kúrẹ̀tẹ̀ nígbà tí ọlọ́run ọba àlekọlá tó bá ti brọ́ọ̀dù tọ́lọ́wọ́n bá àlékọ́lá bá fi ara rẹ̀ hàn a rí náà wọ́n tó yẹ pé wọ́n sọ wípé a ní rí ọlọ́run lálìfì àmọ́ gbogbo ẹni tó bá ti wà lìjẹ́ náà pátá náà ni ó rí ọlọ́run ọba subhanahu wa ta'ala jẹ́mọ́ bóò ni yóò ṣe rí bóò ni inú èèyàn ṣe dùn tó tọ́lọ́wọ́n bá àlékọ́lá kó jọ kó dàpọ̀ kó ka ìní àti kó kà wá fún ẹni tí ó rí ọlọ́run ọba lọ́dọ̀ gbọ́dọ̀ nígbà bá wọnú àlìjẹ́ náà tán ọlọ́ọ̀ni ojú wọn ò ní kúrẹ̀tẹ̀ o bákan náà eruku ò ní bo ojú wọn pàápàá àbùkùnlẹ̀ kí kó mọ ọlọ́ọ̀ni ìdáríkà fábùjánà àwọn tá à ń sọ yìí ọmọ àlìjánà ni wọn òun fi akọlidú inú àlìjánà ni wọn sì lọ gbé lọ gbére wàzíyáàdà wọn ni ẹ̀rí àlékún tí ń bẹni pé àlìjánà ìyá nọ́gọ̀ òun náà ní kí á rí ọlọ́run ọba sùtánà wàtàlà gbogbo àwọn tí wọ́n ní àlérọ́lọ́run ọba ní àlìjánà àwọn àfáà sọ àwọn ni wọ́n ní rọ́lọ́un àwọn ni wọ́n ní rí ọlọ́un àwọ̀ òrò ọlọ́run bá nítiwa pẹ̀lú pé a nígbàgbọ́ wípé ọlọ́run ọba subhanahu wa yóò mọ̀ jẹ́ rírí gbogbo àwọn orísun ọlọ́run ọba tí wọ́n bá wọ àlùjànnà àmẹ́bùwà muhammad sallallahu alaihi wa sallam ní ẹgbà hadith àfáà sọ̀rọ̀ yàkúlù lọ́hùn tàbára pàtàkì ọlọ́run bá àríkẹ́ láti sọ yí pé ìrìdú na ṣe án àzídúkú ẹ̀yọ́ máa lè jẹ́ náà bẹ́jọ ìjọ́nà kí la tún fẹ́ kí n ṣe fún yín kí n tún ṣe fún yín ó wà mọ́ sọ fọ́lọ́run bá àríkẹ́ láti pé alam tó bá yí dùdú hánù ojú wa tí nǹkan míì tún wà tó tún dùn mọ̀rin mọ̀rin ju kéèyàn wọ àjẹ́nà lọ́nà ọ̀tún náà jiná mìíràn ó sì ti làwá kúrò níbi iná kọ́ àmẹ́bí sílẹ̀ náà sọ́nà sọ wípé fàyẹ́ ṣe fòlìṣíjá gàgá tí ń bẹ láàrin ọlọ́run àtàwọn orísun rẹ̀ ọlọ́run kà kúrò ọlọ́run kà fàmọ́ ohun tó ṣe àhábà ìléhìn mìíràn náà sọ́rọ̀ ìlà rọ̀bì àwọn mùmí nílàlìjẹ́ náà wọ́n padà ní pé áà gbogbo ń ti gbà gbogbo ń ti fún aládùgbà tàà ti wà lìjẹ́ náà tàbí ọ̀nà lìjẹ́ náà yóò kò sí kankan tó dùn tó rírí ọlọ́run ọba ní gbogbo ẹ̀ kò sí ìbẹ̀rẹ̀ ọba kò fánà ọ̀tàlá ọlọ́run ọba àlùkọ́lá kó mọ́ hàn án náà wá kúrò níbi níní àǹfààní láti fojú gan ní ọlọ́run ọba tó dọ̀gbẹ̀rẹ̀ kí á ìgbìmọ̀ rọ́jà ọlọ́run tí ó bá wọ́n ní hádà àmúná ti lòdìjáàlì ìjú sáàlì àyàfà wọ́n ní eléyìí ló bá mú jù tá a bá fẹ́ sọ wípé ìtọ́lọ̀ ọba àlékọ́ láti ṣe àlékún fún wọn yìí ó bá mú sí ìbámu sí in tí wọ́n ń kọ́yé pẹ̀lú ìsàn nígbà tí wọ́n láyé wípé wà á ń ta àbúdà lọ́ha kàánà kàtàrọ̀ kẹjọ́ sì fún ọlọ́run subhanahu wa ta'ala bí ìgbà tí ẹ bá ń rí fàyínlámùtàkùn tààrọ̀ bẹ́ẹ̀ bá ti ẹ̀rí ọlọ́run subhanahu wa ta'ala fa innahu yarak dájúdájú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala orí wa ń wò wá ẹ̀rú ti ọlọ́wọ́n bá ẹ jẹ́ ká lọ mọ̀ wípé alẹ́sàn kutiba fi kulli shay gbogbo nǹkan ni wọ́n kọ dáadáa sí lára gbogbo nǹkan ni wọ́n kọ dáadáa sí lára bákan náà ká sì gbìyànjú ká mọ̀ hàn dáadáa in any circumstances tàbábára wa ká gbìyànjú láti mọ̀ sí dáadáa ká jẹ́ káwọn èèyàn mọ̀ wá léèyàn dáadáa kájẹ́ kán wá nínú ẹbí lẹ́yìn dáadáa kán wá níbi iṣẹ́ lẹ́yìn dáadáa kán wá ní àárín ọ̀rẹ́ lẹ́yìn dáadáa kán wá láàrin ojúlùmọ̀ lẹ́yìn dáadáa nílé àwọn àna rẹ jẹ́ wọn mọ̀ lẹ́yìn dáadáa ni ọ́ nínú àwọn mọ̀lẹ́bí rẹ jẹ́ kán mọ̀ lẹ́yìn dáadáa ni ọ́ lọ́dọ̀ ọkọ rẹ jẹ́ kán mọ̀ lẹ́yìn dáadáa ni ọ́ lọ́dọ̀ àwọn ẹbí ọkọ rẹ jẹ́ kán mọ̀ lẹ́yìn ni ọ́ mọ̀ sí adá níta mọ̀ dá nílé ẹ jẹ́ ká máa rọ́kọ́bà ìsáà sí kúlì òmùrìnà gbogbo tá a bá ń ṣe pátápátá ká máa kọminú ìṣe dáadáa ká máa di ìṣe dáadáa ká máa dì yẹrù abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala bimanihi wa fadlihi wa karamihi ilé tí a wù kó fún mi zánà kanáà tiwa yá mọ̀lẹ́ yẹn fáwọn wa ní àyè ó wà lórí àdúgbò abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa gbogbo àkígbà fún ìgbà tí wọ́n dé ọlọ́run kó sọ wọn ní àtàláfíà ọlọ́run bá nìkọlá kó máa bá wa pa àlọ́ àti àbọ̀ wọn pa mọ́ kó bá wa ràn wọ́n lọ lórí bá aláwọ̀ iná ní ọmọdé àdúgbò fi náà أو استأثرته في أمي غيبه عندك أن تجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وذهاب أمورنا أظلمنا قوموا إلى صلاتكم وحمدكم